dédé àkókò ẹ̀yin olólùfẹ́ tẹni ọmọlógo mo kí yín ẹ káàbọ̀ sórí kan nínú mo fẹ́ fi fídíò kan hàn yín níbi tí ṣòro sàn pé nígbà tí ìmọ́lẹ̀ kú àwọn ìwádìí tó yẹ kí ọlọ́pàá ṣe àwọn gbogbo nǹkan tó yẹ kí ọlọ́pàá ṣe tí wọ́n ṣèwádìí lé lórí ìyá Mohbad lẹ́ni àwọn kan tó kó ká mọ̀ wípé ọjọ́ Monday ni ìmọ́lẹ̀ kú ẹlẹ́ẹ̀kejì ṣòro tí wọ́n jọ ṣe o tó ń tún jọ kọrin papọ̀ baby don't give me medicine after death òun náà tún repeat ọ̀rọ̀ yẹn wípé monday ni ìmọ́lẹ̀ kú mo dẹ̀ máa fi wọ̀nyí ẹni tó ṣe físà fún ìmọ́lẹ̀ wọ́n láwọn sẹ́ndì fún ní ọjọ́ sunday wọ́n expect ẹ̀ ní ọjọ́ monday kí mohbad kó reply wọn ní ọjọ́ monday àwọn náà ní àwọn náà rí information kankan wọn rí kọ́ọ̀lù ẹ̀ wọ́n pé kọ́ọ̀lù ẹ̀ ní gbogbo ọjọ́ monday yẹn kò lọ́ọ́ ní ọjọ́ monday wọn rí ọjọ́ tuesday yẹn ni mánìyàn lóhun tó gbọ́ wípé ìmọ́lẹ̀ kú láàárọ̀ ọjọ́ tuesday bẹ́ẹ̀ dẹ̀ ní ọjọ́ monday ó ní ó ojo tuesday bee ni ojo monday o pé sunday náà ti sẹ́ǹdì kan sí another person ní ẹ listing kẹ gbọ́ kẹ like kẹ share kẹ forward. took like two three hours Amo was really like yo let's record this shit you know and I feel like for for a lot of people they they would be like let's call it a day but he didn't just stayed there me, I just rushed. I arranged normal abacha, arranged, you know, things that I thought he would like just to make sure that he understand that I appreciate that he's, waiting. you know, waiting for me, waiting for the thing, this thing to happen. And then at the end of the day, through God, it, the, the, it was able to come up. And then we, we recorded. Uh, after we recorded, he was very happy. Me, I was happy. The next day, I was like, "Yo, I, I heard the record. I was like, Yo, broski, this is this is a, a, a jam." and he felt the same way. You know, we're like making plans on releasing. We're supposed to create content on the 10th. He died on the 11th. So if he hadn't gone for the show um, that he had with Cubana Chief Priest, probably would have been at Mines, because he had come back from London from the the Gen Z and OG event that Polo did. He performed there. So we're supposed to like create contents on Mad and then

maybe the last laugh now, all my fans the <clears throat> I'm Tàbí sọ pé pẹ̀pẹ̀pẹ̀. Leave that one. Yeah. OPP ó pọ̀ pa. OPP ó pọ̀ pa. Ẹnu lẹ̀ OPP Oh pọ̀ oh papa. Oh pọ̀ oh papa. Oh papa.